من عليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على محمد وعلى آله وصحبه وسلم أدعو قفوا jẹ́ ká tún dá ọpẹ́ fún ọlọ́run ọba adé ọpẹ́ aládé pẹ̀lú alhamdulillahi rabbil alamin ọba tí ó ṣọ́ wa débi láyọ̀ àtàláfẹ́ pàápàá jùlọ àwọn stars wa sheikh zikunlá ìṣàfẹ́ tí a ti ń retí wọn a dá ọpẹ́ fún ọlọ́run ọba akí gbogbo sí orí ètò wa ti oṣù yìí ìdánilẹ́kọ̀ọ́ àti uh, conference of islamic organizations tó jẹ́ monthly lecture wa tí à ń ṣe ló dá lórí mafumul islam inshallah máa gbé gbogbo fún àwọn stars, wa sheikh zikrullah shafi tí wọ́n jẹ́ uh, grand mufti conference of islamic organization cio láti tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ náà kí ọlọ́run bá sọ̀rọ̀ àtàlákọ́ wọn ṣàgbà ní ìbàdàn fún أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله سبحانه وتعالى وأؤمن به وتوكل عليه واستغفره وأتوب إليه واستعينه واستهديه وأعوذ به من شرور أنفسنا من سيئات أعمالنا إنه ما يهديه له المهتدي وما يدب لا هادي له وأصلي وأسلم على خير خلق الله محمد مصطفى المبث رحمة للأمين وكافة للناس بشيرا ونذيرا ولكن أكثر الناس لا يعلمون وعلى أقصي الأنبياء والرسل وعلى آله وصحابته أجمعين وعلى كل من دعا بدعوته واستنى بسنته واهتدى بهدي الى يوم الدين بعد عباد الله الكرام اوصيكم ونفسي اولم تقوى الله عز وجل من ذكر لقوله تعالى يا ايها الذين امنوا اتقوا الله كتقاته ولا تموتون الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق من زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسالون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله قولوا قولا سديدا يصلي لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ويطيعوا رسوله فقد فاز فوزا عظيما وقال رسول الله صلى الله عليه وسلم إن خير الكلام كلام الله وخير أدي أدي محمد صلى الله عليه وسلم إن أسوأ الأمور مدثاتها وكل مدثة بدعة وكل بدعة دلالة وكل ضلالة في النار والعياذ بالله السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run adúpẹ́ ní ẹ̀kan sí apárẹ́pẹ́ pẹ̀pẹ́ lọ́wọ́ alhamdulillahi rabbil alamin bá kó ní ọ̀dọ̀ èṣù ẹni ẹ̀kọ́ ẹni ẹ̀gbẹ́ kọlọ́mọdé kọ́ra inú gbèsè ayé wa atọrọ ọ̀pọ̀lọpọ̀ fún muhammad an gbogbo ẹnikẹ́ni tí ó bá wà ní ojú ọ̀nà rẹ̀ títí tọ́jú náà fi jogun ilé ayé àti ti bẹ́ẹ̀ abẹ́ ọlọ́wọ́n bá Allah àwa náà tí à ń bẹ̀ láyé lẹ́yìn ọbẹ̀ lórí ata ń bẹ́ ń bí àti gbogbo bí kíbi tí a mùsùlùmí lórí ilé ayé ọlọ́run kó sì gbogbo wa ní ọmọlẹ́yìn rẹ̀ fún àná Muhammad ọlọ́dẹ kí a bá wọlé ọlá ilé ọlá dáru salam dáru na'im ọlọ́mọsà ìsìnbẹ́ fún wa ọlọ́mọsà ìgbàníjọsìn wa àtúnkí wa kó àbọ̀sí di ètò wa ti ní náà gẹ́gẹ́ bí àkànṣe wáàsí dá máa ṣe ní ẹ̀kan lóṣù tí oṣù náà tí a tó fẹ́ bẹ̀rẹ̀ náà ọlọ́mọṣẹ́ gbà ní ìjọsìn wa kọ́lọ́n kò fi sínú òṣùwọ̀n ṣẹ́rí wa ládàá kí a sọ̀rọ̀ ọlọ́run ládàá kí a gbọ́ ọlọ́mọdún ẹnì kankan ní ládẹ́ ọlọ́mọṣẹ́ gbà ní ìjọsìn wa kó tó di pé a bẹ̀rẹ̀ a fẹ́ pe àwọn ustaz wa ustaz Daoud Mikdad kí wọ́n á jókòó ẹgbẹ́ àwọn afáwa ní ìbí lẹ́ni ayabara kó o níbi mafhum la ilaha illallah ayasi bi n dáńpẹ́ ní munasabatu islamiyya munasabatu islamiyya àwọn ìṣẹ̀lẹ̀ islam tó bá sùkúta wà mú ní oṣù tó lọ amẹ́nubà ọ̀rọ̀ Rajab àti àwọn tó yẹ kó jójúṣe wa ń bẹ amẹ́nubà débi ọ̀rọ̀ al-Isra wal-Miraj gígùn gígùn tánàbí gun sánmà lọ lẹ́yìn ìrìn àjò alẹ́ tó ṣe láti lu Mákà ìlú Palestine asọ́dẹ̀ fún wa ń bẹ lẹ́nìí náà múnasaba mi láti fẹ́ bọ́ sí. Si òun náà ni pé a wà ní ìgbẹ̀yìn oṣù rajaba yìí tó di oṣù keje ọdún àwa mùsùlùmí a fẹ́ bọ́ sí oṣù kẹjọ ọdún àwa mùsùlùmí tẹ́ ń pè ní sharu shaban shar shaban oṣù shaban madha yani sharu shaban lil muslim kí ni oṣù ṣàbáàní túmọ̀ sí fún mùsùlùmí kéyìfà yata'ammal alimuslim ma ṣàbáàní báwo ló ṣe yẹ kí mùsùlùmí kọ́ bá oṣù ṣàbáàní lò nínú àgbọ́yé Islam ilé níbi tí a fẹ́ yẹ̀wò lẹ́nu a ní àwọn àkíyèsí kókó kókó tá pè wá sí. Si afa wa bundọrọ jabilambali rahimahullah nínú àwọn afa àgbà ìṣáájú tó gbìyànjú ló ṣe latọ́if latọ́if onáre latọ́fil ma'arif fi malimawasim la'am nalwazaif onáà ní pé àwọn oṣù tí ń bẹ láàrin ọdún méjèèjì láì tọ́lọ́ba sọ́fàánù suratu tauba Quran chapter nine verse thirty six wípé inna indata shuru indallahi ithna ashara shara fi kitabillahi yawma khalaqa samawati wal ard minha arba'atu hurum dhalika din qayyim. ọlọ́ni ń bẹ fún yín iye òǹkà oṣù tí ń bẹ lọ́dọ̀ òun ọlọ́run tó ti dá sánmà tilẹ̀ méjìlá ni ó wá ní ń bẹ ń bẹ mẹ́rin tó jẹ́ oṣù ọlọ́wọ́ ó wá ní kí ẹ máa lo ètò ìrọ̀rùn ilé ayé yín ó ní ẹ̀ náà ni òǹkà tó lálàáfíà ìyẹn náà ní tó mọ̀ pé ẹsẹ̀ ẹ̀sìn ẹ̀sìn yín fẹsẹ̀ rinlẹ̀ dáàlíkà dùn qayyim dáàlíkà hisabu sahih ìyẹn náà ní ìṣirò tó lálàáfíà ìyẹn náà ní ẹ̀sìn yín fẹsẹ̀ rinlẹ̀ nínú àwọn oṣooju ọ̀run yìí ani muhammad sallallahu alayhi wa sallam gbàtó náà fẹ́ sọ sí tó fẹ́ sàlàyé ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí abibikira ṣe gbọ́ ọ̀rọ̀ náà wá ó ní ananabiya sallallahu alayhi wa sallam khataba fi hajjatul wada fi khutubatihi ó ani muhammad sallallahu alayhi wa sallam ó bá àwọn èèyàn sọ̀rọ̀ ní ají ìdágbére tó ṣe ó nínú ọ̀rọ̀ rẹ̀ ni pé inna zamana qad istadara ka hayatihi yawma khalaqa as-samawati wal ard ó ní ilé ayé yípo báyìí ó ń sọjọ́ lọ́pọ̀ ilé ayé yípo padà sí gẹ́gẹ́ bọ́lá òun ṣe dánijọ́ àkọ́kọ́ lẹ́ni àná mi bá àwọn aráyé sọ̀rọ̀ jọ́nà bẹ́ẹ̀ ó ní asánàtù ntí jẹ́ ọdún lọ́dọ̀ ọlọ́run ithna ashara ó ní oṣù méjìlá ni mini arbaatun hurum nbẹnbẹn mẹ́rin tó ju sọ̀wọ́ thalathatu mutawaliyat mẹ́ta ń bẹ tẹ̀léra wọn mẹ́ta wolo tẹ̀léra wọn zulikaada wa zulihijja wal-muharram zulikaada oṣù kọkànlá lọ́dún àwọn mùsùlùmí zulihijja oṣù kejì lọ́dún àwọn mùsùlùmí al-muharram oṣù àkọ́dún àwọn mùsùlùmí wa rajabu mudar àti rajab tí soso àwọn arankataa ń pè ní alladhi bayna jumada wa sha'ban tí ń bẹ láàrin jumada thaniya àti sha'ban muttafaqun alayh gbogbo àwọn afa aládìsí méjèèjì bukhari tó ń sùn gbàgbé àdìsí sahih ni ẹnu wọn kò lè pa àdìsí àdìtò ní àlàáfíà ni níbẹ̀ yẹn ànábì sọ fún wa sallallahu alaihi wasallam ntí jẹ́ oṣù ọ̀run tọ́nà ọba gbà lérò àgà bẹ́ẹ̀ a rí oṣù àkọ́kọ́ níbẹ̀ arósù keje níbẹ̀ arósù kọkànlá níbẹ̀ arósù kejìlá níbẹ̀ ó fẹ́ pé àwọn ọkọ̀ yòókù náà ó ti bẹ̀ láti pé muharram sọfaru rọbìlì awọ rọbìlì thani jumada lula jumada thaniya rọjàbù shaban ramadan shawwal zulikada zulhijja ẹ̀rí torí díẹ̀ shaban nínú oṣù ojú ọ̀run ló wà kí wọ́n á ní ìtumọ̀ shaban ìtumọ̀ shaban lọ́dọ̀ àwọn àfa tó gbogbo oṣù kọ̀ọ̀kan náà ní ẹni tùmọ̀ fún ọ̀kan nínú àwọn àfa òun sọ ń tẹ̀ wọ́n ń pè ní sheikh ahmed bunu yahya ashaibani. ثعلب بي وكان شعبان شهرا تتشعب فيه لقبائل أي تتفرق لقزل الملوك والتماس العطية ويقولون شعبان وشعب وشعبنات وشعبين لسان عرب أني أسني جبه سبات موسي ó ní wọ́n máa ń lò tí pé tasha aba ìtumọ̀ pé tafaraka kí nǹkan fọ́nká inú àṣà àwọn alábáwá wọn ní oṣù yìí nẹ́sàbà máa làwọn èèyàn máa ń lọ sí àwọn ìdílé wọn mọ̀ sọ́dọ̀ àwọn ọba wọn láti lọ gba nǹkan oṣù tí wọn ń gba nǹkan ni níjọ́ náà lọ́hùn pé ìtumọ̀ ẹ̀nu. No tọ́bọ̀ wá pọ̀ wọ́n ń pè ní ṣàbánáàtún aw ṣàbíyìn wọ́n ní àfáwọn ní lisan arab bó ṣe tu nìyẹn ìtumọ̀ ni pé ìpìlẹ̀ ẹ̀ lọ́dọ̀ lábájọ́ náà lọ́ni pé gbogbo sùkọ̀ kan ló ní tí wọ́n fi ń ṣe àwọn oṣù míì wọ́n fi jagun àwọn oṣù míì wọ́n fi dógun dúró àwọn oṣù míì wọ́n fi ṣe hajj àwọn oṣù míì wọ́n fi ṣe umura lẹ́yìnjọ́ tí a bá kàn sọ̀rọ̀ ashul hurum tí ọlọ́wọ́ bá gbé kalẹ̀ fún àwọn lọ́bàwá tó jẹ́ mẹ́rin ó lárí pé mẹ́ta tó lera wọn ẹyọ kan wà ní àárín gbogbo ó ní mẹ́ta tó tó lera wọn yẹn ọlọ́wọ́ bá gbé kalẹ̀ tó pé tó pé lábàá máa ja ogun ṣùgbọ́n tí oṣù ọba ti lé èèwọ̀ ni wọn gbọdọ̀ ja ogun mọ́ kódà tó bá pàdé ẹni tó pa bàbá ẹ̀ tàbí tó pa ayé ẹ̀ tàbí pa ẹgbẹ́ ọ̀ pa àbúrò ẹ̀ kò gbọdọ̀ bá jà torí pé ọ̀wọ̀ yìí ti ń bẹ látàyè Ibrahim ọlọ́run wá ṣe mẹ́ta ń bẹ̀ tẹ̀lera wọn ó ní ẹ̀rí pé mẹ́ta ìlà tó tẹ̀lera wọn yẹn torí kí wọ́n lè ṣáájì ni ó ní zulikada usọ̀wọ́ ni wọ́n fi rìnrìn àjò láti wá ṣáájì zulhijja àsìkò tá a ṣáájì ni wọ́n fòsùn ẹ̀ ṣáájì Muharram wọ́n fi padà sílé ọlọ́run tó gbọ́n láàyè rọ̀bí awal rọ̀bí thani jùmọ́dà lóòlà jùmọ́dà thaniya ẹ máa ja ogun yín lọ. ó tún wá ṣe rajab ló sọ̀wọ̀ láàrin ọdún tí wọ́n fi ṣe umra. ẹ̀rí tẹ́bá tó parí yẹn ramadan shawwal ẹ fi jagun tó pé àṣà àwọn jọ náà nù pé nù dí. No tọ́lọ́hún gbà fún àwọn sọ̀rọ̀ yẹn ká tó tó mẹ́ta tẹ̀léra wọn tó fi ọ̀kan sí àárín gbùngbùn kí wọ́n lè lè ṣe ájì kí wọ́n lọ kí wọ́n bọ̀ tó pé tí ọ̀nà ọba ti dáa tí ó sì fọkàn balẹ̀ ájì ọ̀ràn ẹ̀lẹ́yìn lórí tí yẹn ní orí lówó. inú ṣurutul hajj òun náà ni amúlò tọ́rík kí ọ̀nà dáa kọ́kàn lálọ́ àbọ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí mùsùlùmí shaban agbóyè lọ́dọ̀ àwọn afẹ́sìn ó ní pé anáwó sharu thamin nashuru islamiyya ó oṣù ẹlẹ́ẹ̀kẹjọ inú oṣù islam ó jẹ́ oṣù ẹlẹ́ẹ̀kẹjọ inú oṣù islam tí wọ́n bá ní oṣù olóṣù kẹjọ àwa mùsùlùmí kì í sọ august shaban ló fi di ọ̀ranyàn láti máa sọ gbogbo gbà ká má fi ṣeré tó pé oṣù yìí rẹ̀ àkákún kódà ń bẹ́nu àfa tàbá ní àyèrè àfa ó yà wá ka oṣù ojú ọ̀run fún wa tó pé yọ ọmọ kólòlò nígbà tá a bàbá wa ń kólòlò bó jẹ́ máa ṣe fẹ́ mà lẹ́bìrì ọba dé mọ́sálásí wa náà gbóntì ń bẹ ní tàbí ń sọ mọ́sálásí oṣù gòrògòrò kàlẹ́ndà ní January February ó sì dọ́nà yẹn fún wa ká mọ ara ẹ̀sìn wa ni ọlọ́run pé dhalika dinul qayyim kí a sọ sùn yìí ká má fi lù gbèsè ayé ni pé ẹ̀sìn wa ní fi ẹsẹ̀ ẹ̀sìn wa rinlẹ̀ nítorí wọn pé ẹ̀sìn wa lálàáfíà. ọlọ́run sì gbé àwọn oṣù kalẹ̀ litaukit àwọn oṣù ojú ọ̀run litaukit ká máa fi máa àsìkò torí wọn Surat Baqara Quran chapter two ayah one and eighty nine. ولن يسالونك anil ahilla qul iya mawaqitu linnas wal hajj ọlọ́run bá ní wàá máa béèrè ànábì léèrè nípa ìlétésù tí wọ́n bá bí ẹ lè sọ fún ọ yí pé a gbé ìlétésù kalẹ̀ kí wọ́n fi máa àsìkò àgàgà àsìkò hajj wọn imam eh, abubaraka anasafi nínú tafsir nasafi ó ní kí ni túmẹ̀ ó ní gbogbo ntọ́mọ ẹ̀dẹ́yàn bá máa ní àkọọ́lẹ̀ fún oṣoojú ọ̀run ní kófìtò ó nínú ẹ̀ ni pé ayáwó lọ́dọ̀ ara ẹni afẹ́ kọ́ ìgbòláyà ìgbòlásán oṣoojú ni afẹ́ jọ ṣòwò afẹ́ ní àdéhùn oṣoojú ọ̀run ni ìyàwó wa olóyún sínú oṣoojú lábẹ́sọ̀nkà. So a kọ ìyàwó yìí sílẹ̀ ọkọ obìnrin kú ó ọ̀run nígbà tí ọba oṣooṣù kódà bímọ a déètì ọjọ́ ọbí ọmọ wálẹ̀ ó ọ̀run ni kótó wa kan pé yọ láàfin sọ mo bẹ̀rẹ̀ òwò mi lásìkò báyìí tó pé yẹn náà láàwò tá a fi mọ ìgbà oníṣàká wa ó sojú ọ̀run ni gbogbo nǹkan gbèsè yẹn pàtó sojú ọ̀run ni níta bá ti ní àkọọ́lẹ̀ fún sùmọ́lé ní bẹ́ẹ̀ kọ́ lórí bẹ́ẹ̀ kọ́ lórí. tá a bá ń invitation káàkiri nísìnyí tá a bá ń gba invitation ẹ̀yin lágbájá ọmọ fẹsẹ̀ kaba yìí ẹ̀ ní bó sojú ọ̀run bẹ̀ òsàn olóyìnbó ni ara tó jẹ́ àgbàgbé náà nù tá a bá ti sọ́ di ṣẹ́ṣe yọ lọ torí díẹ̀ àǹfààní oṣoojú ọ̀run ò nìyẹn torí díẹ̀ láti pé ṣàbánu na ṣàbánu náà nínú ọlá tí ń bẹ fún nínú fọdúlù كان أحد الشهور الإسلامية الذي شرع الله سبحانه وتعالى التوقيت بها wọ́n ní ó wà ní oṣù ojú oṣù Islam tí Ọlọ́run bá lékè ọlá sí lófin fún wa kí a máa fi ṣe òǹkà. nínú kí la fi sàbáni ṣòǹkà yàtọ̀ pé àjẹ́ nǹkan kan lẹ̀ òun la fi ṣòǹkà oṣù Ramadan. nínú hadisi Abu Hurairah radiyallahu ta'ala anhu tí ń bẹ nu Abu Dawud Imam Shawkani gba nu lẹ́nu ọ̀tọ̀ rẹ̀ ó ní àná sọ pé haasu ilala Sha'ban Ramadan haasu ilala Sha'ban Ramadan ẹ ka òǹkà Sha'ban yín dáadáa kí ẹ lè fi mú oṣù Ramadan tíyẹn bá ti ṣàbánu ká yóò sọmọ dáná mú nínú àdìsí aṣọ radiyallahu anha tí ń bẹ ní Abu Dawud ó ní ànábì máa ń dààmú inú oṣù ṣàbán irú dààmú tí kì í dààmú tó bẹ́ẹ̀ nínú àwọn oṣù yòókù ó ní kó lè bá a ka òǹkà rẹ̀ dáadáa kó lè fi mú oṣù Ramadan ẹ̀rí ẹni ọlọ́ba fi ẹ̀sìn rán ìyàwó ẹ̀ ló ń fún wa níròyìn gbogbo oṣù ni máa dààmú lé lórí pé ń gbò ní òlè ó sì gbọ́n ìdààmú ẹ̀ lórí oṣù ṣàbán ó ju ìdààmú tí máa ń ṣe inú àwọn oṣù yòókù lọ torí kí ni ó ń torí pé kó lè ba àárọ̀ lọ́rùn láfi má sí a. Ramadan mú tó pé tá a bá jẹ ilé sí ṣàbánu ká sì Ramadan mú torí díẹ̀ ló ṣe pé anabiwa Muhammad sallallahu alaihi wasallam ó máa dààmú mbẹ torí díẹ̀ wọn náà wà ní gbogbo ọdọọdún lọ́yẹ̀ kí a gbìyànjú láti máa pé ìgbà wo ni ṣàbánu bẹ̀rẹ̀ kálíbà ká kí an b'a si Ramadan wa mu gẹ́gẹ́ bí òǹkàtí ń bẹ ń ta báyìí léyìí tó lékè jù ní ọ̀dọ̀ àwọn afẹ́ẹ̀sì tí wọ́n máa ń ka òní ní twenty nine Rajab òní twenty nine Rajab ó ṣe é ṣe tó yẹ pé Rajab bá jẹ́ twenty nine kí Rajab kí Ṣàbánu bẹ̀rẹ̀ lọ́la tí Rajab bá jẹ́ thirty wà pé láti ọ̀túnla Thursday Ṣàbánu ó jẹ́ àkọ́kọ́ kò wá ṣe é dágbọ̀n pé sọ́la ni ọjọ́ àkọ́kọ́ abọ́là lọ́gbọ̀n ọlọ́run ló nìyẹn. yẹ ló fi wà lọ́dọ̀ àwọn àfáà ṣáájú gbogbo àwọn imamu amúdàmúdàmbà eh, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ní pé wọ́n ní ọ̀ràn yẹn ni kárí àyà fíà lèmọ̀rọ̀ kábàtì hilal ká ní ìgbìmọ̀ tí ó máa bá ní wá ó wà nù fádùn kìfáyà ká ní àwọn kan wọn àdísẹ́ mi tí ó ṣe ju kí wọ́n bá ní wọ́ọ̀ sùn súnà sì ni pé wọ́n jáde kó o láyìíká lọ wá níbòmí láti ayé àwọn mùsùlùmí ṣáájú bá ní gbogbo àwọn khulafa rashidin wọn á ní kọ́mítì ẹ̀já lè sùn àtọmọdé àtàgbà ní lọ́ọ́ wá náà tẹ́ bá ti wà nù kọ́mìtì yẹn wọ́n kàn ń bu là á ti wà àsìkò là á wà gbogbo oṣù yẹn ní sumi council of land affairs ló fẹ́ ṣe nàìjíríà tí wọ́n rí ṣe dáadáa wọ́n náà kọ́mìtì káàkiri states ṣùgbọ́n kò ṣiṣẹ́ bó ti yẹ kó ṣe é. yẹn ló bí yẹn ló bí pé táwọn afáàfin jókòó ẹjẹ amọjọ kan suna ta sọ nínú ẹjẹ amọjọ kan tí gbogbo jama náà sì ti ń retí ọjọ́ yẹn ìjọba yìí la fẹ́ bẹ̀rẹ̀ o ìjọba yìí la parí o iye tá a gbà lọ́dún yìí rẹ o a máa dájọ́ lọ́lọ́ ńlọ anabi ò sì dájọ́ ńlọ ìṣẹ̀ni ọ̀rọ̀ nǹkan lọ́ọ́ fi hàn án ọlọ́run bó fi hàn òun náà máa ń dààmú ni ìyàwó ẹ̀ sọ fún wa pé máa dààmú ọlọ́run pé laqad kana lakum fi rasulillahi uswatun hasana liman kana yarju Allaha yawmal akhira wa dhakara Allaha kathira pé tí ń bẹ fún látàrí òjíṣẹ́ ọlọ́run ọba àwọn àríkọ́ṣe dáadáa fẹ́ni ọba kọ́nú ọlọ́run tó kọ́nú àlìkíyàmá torí díẹ̀ lórí pé ọ̀ràn yẹn ní ká sí ìhìyà sunna kata súnà yìí jí kálá tí ó kọ bó la ṣe wá oṣù nígbà tí ó bá ti wà bó ṣe kó rí làáfin bá àti bẹ́ńtà yẹn náà lò bó ṣe gbà. ọ̀tọ̀ bó ṣe kó rí ọ̀tọ̀ bó ṣe gbà ara pàtàkì Shaban tó gbọ́dọ̀ yẹ ní kọ̀ọ̀kan wá ní pé anabi muhammad oníka kíámà bó ṣe bẹ̀rẹ̀ ká bó ṣe parí ká lè bá a fẹ́ mú rọmọdánù wa lópin nínú pàtàkì ẹ̀ ní pé oṣù tá a máa kà kún ni. ìyẹn tó jẹ́ ọ̀kan. kátó lọ ń bẹ̀ yẹn tọ́ba ṣe yí pé shaban ọba jẹ́ pé ó bẹ̀rẹ̀ ní tọ́ọ̀dẹ̀ wọ́n pé tọ́ba di tọ́ọ̀dẹ̀ twenty nineteen July ní ọjọ́ twenty nine Shaban tọ́ba di nineteen July oṣù keje ọdún àwọn olóyìnbó n'o jẹ́ twenty nine shaban wáyé pé jimá twenty july á third of shaban tàbí kó first of ramadan. tọ́ pé shaban bá jẹ́ twenty nine ó fà yí pé friday twenty. We ìní ọjọ́ first of Ramadan ìyẹn tó bá pé ṣàbán yẹn bẹ̀rẹ̀ ní ọjọ́ tọ́ọ̀sì tàbá ka rájàbọ̀ pọ́gbọ̀n ó wá fihàn yìí pé ó jẹ́ wá pẹ́ tán Saturday twenty one July aláti bẹ̀rẹ̀ Ramadan twenty first of July tó ń ṣẹjọ́ sábt ó pẹ́ tán yányán Ramadan ó bẹ̀rẹ̀. ntọ́ wa ń ta ní sinu ẹ̀dá Friday nineteen or Saturday twenty abi ah, um, Friday, um, Friday twenty or Saturday twenty-one Ramadan ọdún tí a wà ń bẹ̀ ìgbà tá à ń retí ẹ̀ nu sọmọkó tó di mítìnì míì jọmọ ẹ̀ẹ́dógún tọrọ bá ní kẹ́mi wá wà á ti sọ. So, Sere ṣàbánu pé ọgbọ̀n àbí ọ̀pọ̀gbọ̀n tó pé àwọn kọ́mítì tí wọ́n wòsàn lágbàáyé wọ́n ti kéde ẹ̀ ní àwọn olùtẹ́ bá ti rí sínú íńtánẹ́ẹ̀tì àwọn lajina kan bẹ káàkiri àgbáyé Saudi ni Egypt ni páàkì ayé náà ti ní ẹ máa ń sọ síbẹ̀ pé wọ́n rí bí báyìí o wọ́n rí bí báyìí o láti àmọ́ pé ìgbàwó lọ bẹ̀rẹ̀ pẹ̀lú gbọ́dọ̀ lọ́dọ̀ lọ́n tí fún wa ní ẹ̀mí gígùn àtàlàfíà ara tọ́lọ́nkásílẹ̀ wàmí ti ní jọ́mẹ̀ẹ́dógún mo lè kéde ẹ̀ fún wa pé njó gan la ń retí Ramadan ní ìbámu bí sábàánu ṣe lé kókó míì tààtò fẹ́ yẹ̀ wò nínú ọlá tí ń bẹ fún oṣù Shaban ó ní pé ana Rasulullahi sallallahu alayhi wa sallam yukthiru. asiyama fihi anabi máa ń pọ̀ láwẹ̀ shaban o máa ń pọ̀ láwẹ̀ shaban ninu, àwọn hadith tó wá lórí eléyìí wọn nana hadith mama aisha radiyallahu ta'ala anha tọ́lọ́ba yìí pé. ما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل صيام شهر إلا رمضان وما رأيت أكثر صياما منه في شعبان متفق عليه mọmọ aisha rọdí alatala ni a ó ní bóun ṣe bá nàbí gbé tó tó ń jẹ ìyàwó ẹ òun ò rí kọ́ gbà wosùn àfi Ramadan nìkan wọn wá rí kọ́pọ̀ láàwẹ̀ nínú oṣù kan bí ṣe máa pọ̀ láàwẹ̀ nínú Ṣàbán wọn ò rí kọ́pọ̀ láàwẹ̀ nínú oṣù kan bí ṣe máa pọ̀ láàwẹ̀ nínú oṣù Ṣàbán wọn yìí ń pé yustahab fi shari shaban alikithar mina siya a fẹ́ kí mùsùlùmí pọ̀ láàwẹ̀ ní oṣù shaban tá a fẹ́ bọ́ sí ta ni yọ bẹ̀rẹ̀ láti ọ̀tún la lọ pẹ́tàyányá agaga anisful awal minihu anisfu al awal minihu agaga ìlàjì àkọ́kọ́ nù ẹ̀ láti bẹ̀rẹ̀ sí mẹ́ẹ̀ẹ́dógún ẹnu àwọn àfa ìsìláàmù kò lórúkọ ẹni ọlọ́run bàbá fìlọ̀ lọ́rùn ó lè bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ tí èdè mẹ́ẹ̀ẹ́dógún. fẹ́ni ọlọ́run bá fún ní àlàáfíà ara inú àwọn àwẹ̀ súnà tó ní àkọsílẹ̀ òun náà ni ká bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ tí èdè mẹ́ẹ̀ẹ́dógún. kí wàá nìdí tí Ànábì fi máa gba àwẹ̀ tó pọ̀ sallallahu alayhi wa sallam ó ní pé wọ́n bi léèrè Anas ibn Malik radiyallahu ta'ala anhu onusila rasulillahi sallallahu alaihi wasallam ayu siyam afdal ba'da ramadan wọ́n bi léèrè pé ààwẹ̀ wo ló tó lọ́lá jùlọ lẹ́yìn ààwẹ̀ Ramadan ó ní ẹbí ànábì bẹ́ẹ̀ fọkọ́lá sallallahu alayhi sallam ṣaaban ṣaaban ààwẹ̀ oṣù ṣaaban ta'ziman li Ramadan ta'ziman li Ramadan láti fi pọ́n láti fi gbé Ramadan tóbi Imam Tirmidhi àdìsí wa. nọ́mbà àdìsí six hundred and sixty three ṣùgbọ́n lọ́dọ̀ àwọn afa aládìs wọ́n ní fi ìsìnàdì yìí maqal wọ́n ní ìsìnàdì ẹ̀ ní àlébù ní pé kì í ṣe àdìs tó jáde sahih tanyanya ìtumọ̀ ẹnu ṣùgbọ́n àdìsí mi wà tó yàtọ̀ sí yẹ wọ́n pè ní Usama bin Zaid radiyallahu ta'ala anhuma qala. kúlìtù ya Rasulullah ó sọ báyìí fún anabi muhammad sọsara ó ní lámù ara kàtàsù mina shur máa tàsù min Sha'ban irú òjíṣẹ́ ọlọ́run tó pọ̀ mọ́ yìí inú àwọn tó bá nàbí gbé ni inú àwọn ẹgbẹ́ àwọn hasan tó ṣe ni ọ̀sàmọ̀ yẹn wọ́n sì déédéé ẹgbẹ́ ọmọ ọmọ ànábì ọjọ́ kó wọn pọ̀ nulẹ̀ ni ó wá ti dàgbà gẹ́gẹ́ bí àkíyèsí ó lè òjíṣẹ́ ọlọ́run mi ò rí kọ́ máa gbà wẹ́nu àwọn oṣù yòókù irú àwẹ̀ tó o máa gbà nínú shaban kí ló dé faqala sallallahu alayhi wa sallam anba dáhùn pé dhalika shahr dhalika shahrun ìbéèrè tó bí mi ò rí ọ̀rọ̀ yìí tó délẹ̀ oṣù yẹn oṣù ńlá kan ni. يغفل الناس فيه عنه بين رجب ورمضان ó ní àwọn èèyàn ṣaláì kakún àwọn èèyàn kakún ó ní àti ramadan àwọn kan ò kakún torí pé rajab ni àwọn kan ò kakun torí pé ramadan ni wọn kakún wọn ni wọ́n wọ ṣaaru. olùsù kan ni torífa òfin ilẹ̀ àmàlù ila rabbil alamin tí a máa fi iṣẹ́ àwọn iṣẹ́ tá a bá ṣe inú dídé ọdún kan wọ́n á fi hàn lọ́wọ́ bá ń sánmà báyìí iṣẹ́ nìkọ̀ọ̀kan wa tá a ti ń bá bọ̀ lọ́dún tó lọ inú oṣù shaban wọ́n fi hàn lọ́wọ́ bá ń sánmà báyìí pé lágbájá ọmọ lágbájá iṣẹ́ tó ṣeré o iṣẹ́ rere bẹ́ẹ̀ o iṣẹ́ burú bẹ́ẹ̀ o iye náfìlà tó yàn rè o iye irun tó kéré o iye àwẹ̀ tó gbà rè o iye sàrà tó ṣeré o iye irọ́ tó parẹ́ o iye olè tó jà rè o iye òfó tó ṣeré o iye sìnà tó ṣeré o iye ọtí tó mu rè o iye jìbìtì tó lù rè o iye kẹ́nimẹ́ni tó ṣeré o. ó ní wàhíbù àyùrùfà amálí ó ní wàá máa wù mí wọ́n máa nífẹ̀ẹ́ pé kí wọ́n gbé iṣẹ́ mi lọ sí sẹ́mà. wa ana sa'im kí torí pé ọlọ́ni asọ́mùlì analẹ́bi àjẹsíbìhì ọlọ́ọ̀bá ní gbogbo tẹ́tẹ́rú ń ṣe òun ṣùgbọ́n òun láwẹ̀ òun máa san ní ẹ̀sẹ̀ ó nínú sẹ́tọ́ nífẹ̀ẹ́ sí jùtọ́ yẹ ká máa ṣe wọ́n fi fẹ́ fi sẹ́wọ̀n ń san kọ́ bá àwẹ̀ ń bẹ̀. النسائي في سننه وأحمد في مسنده وسنه الشيخ نصر الدين الألباني رحمهم الله أجمعين imam tir imam nasai gbawa amadu gbawa imam nasir albani oní hadis hasan látara délé hadis kan wà ń bẹ látọ̀dọ̀ abu rira rọ́jà látàlá ń tọ́sọ́ báyìí pé إذا intasaba shaban فلا تصوموا حتى رمضان. pé tí oṣù shaban bá ti di mẹ́ẹ̀ẹ́dógún ẹ má gbààwẹ̀ mọ́ tí ramadan ó fi dé imam ahmad abu dawuda tirmisi nasa'i bin maja ọgbà adisi wa bin hibban ọgbà wa wàlá hakim wa wasahahu atirmisi wa wa tahawi wa àwọn àfáà sì gbà pé adé sọ̀hìn ni torí díẹ̀ lọ́dọ̀ àwọn yẹn tí ramadana bá ti adisaba bá ti di mẹ́ẹ̀ẹ́dógún wọn ní gbà wẹ̀ mọ́ tó ramadan lè dé gbogbo àwọn ìtàn bá ti lè gbà tí saba bá ti di mẹ́ẹ̀ẹ́dógún wọn á ní ìbámu àdéhùn yẹn. kódà ní ọ̀dọ̀ àwọn ṣàfihàn àwọn gbà yí pé zaabu ila tahrim ila tahrim siyam liada nai àwọn gba pé ìwọ tí ẹ ní èèyàn gbọ́dọ̀ gba àwẹ̀ lẹ́yìn mẹ́ẹ̀ẹ́dógún àwọn sì ní ìwọ àwọn sì lé ìwọ tí wọn nìyẹn ṣùgbọ́n àwọn àfáà mi ò sí lé ìwọ wọn sì makiru lọ́dọ̀ àwọn àfáà mi látara àdéhìsì àbúrera mi tó sọ pé la taqaddamu ramadan bisiyam yawmin wala yawmin wala yawmin illa rajulun kana yasum sawman falyasumuhu wípé ẹ má ma ẹ má ma da àwẹ̀ pọ̀ mọ́ ramadan ẹ fi ọjọ́ kan lẹ̀ tàbọ́jọ́ méjì ìyẹn ni pé àwọn yẹn gbà pé ẹsẹ̀ lè gba àwẹ̀ lọ ṣùgbọ́n kí a máa lẹ̀ pọ̀ kí a máa lẹ̀ pọ̀ mọ́ Ramadan wọ́n láyé àfi wípé ẹni tó bá ń gbà àwẹ̀ kan tó ti sábà àwẹ̀ yẹn tẹ́lẹ̀ kó sábà àwẹ̀ yẹn tẹ́lẹ̀ ó wá forí sọ ẹ̀yìn mẹ́ẹ̀ẹ́dógún ìyẹn ti máa ń gbà àwẹ̀ tọ́ọ̀dẹ̀ tẹ́lẹ̀ máa ń gbà àwẹ̀ mande tẹ́lẹ̀ ló wá ṣe pé nígbà Ṣàbáàn di mẹ́ẹ̀ẹ́dógún àwọn mande tó wá tó ń bẹ nú ẹ̀ tó ẹ̀ tó ń bẹ nú ẹ̀ tó bá fẹ́ gbòsì lè gbà àwọn kẹtọ́ wọn sọ pé tàbí àwọn tó ṣe pé wọ́n ní gbèsè àwẹ̀ lọ́rùn bóyá obìnrin tí ó ti ṣàwẹ̀ rẹ̀ ọdún tó rí kọjá tán tàbí ọkùnrin náà tó járìnrìn àjò tí ó ti san àwẹ̀ ọdún tó rí kọjá tán wọ́n sì gbà láàyè pẹ̀lú ẹni bẹ́ẹ̀ ó lè gbà àwẹ̀ lẹ́yìn mẹ́ẹ̀ẹ́dógún ṣàbàn tàbí ẹni tó ń san kàfàrà ọ̀daràn àwọn irú àwọn àsìkò bẹ́ẹ̀ ó sì lè fi gba àwẹ̀ nínú àwọn kan tó ṣe pàtàkì tẹ́fẹ́ ká mọ̀ nípa ṣàbàn òun náà nìyẹn àti pé mama Aisha radiyallahu anha nínú àdìsí rẹ̀ ó ní wọn náà ní Aisha kana yakuna alayya sawm min Ramadan famastati'u an aqdiyahu illa fi Sha'ban ó ní àìmọye ìgbà àwọn mi máa bẹ lọ́rùn hun láàwẹ̀ ọ̀ràn àyàn tí òun ò lágbára àti gbà á tí Ṣàbáàn ó fi dé ṣùgbọ́n wọn á fi ṣàbánu san gbèsè àwẹ̀ ń padà sọ Bukhari ló gba àdìsẹ́ wa tabawo kitabu sawm baabu mata yọkùdé kọdọ Ramadan nọ́mbà àdìsẹ́ one thousand nine hundred and fifty nọ́mbà àdìsẹ́ sọ Bukhari ibẹ̀ ni wọ́n fi gbà yí pé a lo àǹfààní shaban láti san àwẹ̀ ọdún tó rí kọjá àgàfáwọn obìnrin wa tó ṣe pé àìmọ̀kan ni kóbi máa béèrè nígbàdàn tí Ramadan bá dé pé mi ìmọ̀ tí ìsàn àwọn ọdún tó rí kọjá kò bá nǹkan mu ní ìjẹ tó ń jẹ tàyẹ náà tí mo lọ sí wá síbi kan wọ́n sì béèrè lọ́wọ́ mi pé kódà obìnrin kan ní àwẹ̀ ọdún mẹ́ta sí sìn lòun ò tí ì gbà kí ló sì dé àsìkò kan bẹ tó fi lóyún tí ò lè gbà àsìkò kan bẹ tó fi tọmọ lọ tí ò lè gbà múná àìlẹ́kọ̀ọ́ ẹ̀sìn ni. àkọ́kọ́ oyún ò pé kóbìnrin má gbààwẹ̀ à ń tọ́ mọ̀ pé kóbìnrin má gbààwẹ̀ a gbọ́dọ̀ kọ́ mọ̀ ẹ̀ pé àlẹ́ àṣìlù obìnrin lóyún ni o ọ̀ǹtọ́mọ ni o àwẹ̀ jọ̀rọ̀ yànnà fún náà ṣùgbọ́n tó a yẹ pé látara ìlera tiẹ̀ látara ìlera tiẹ̀ ló bá fà á bóyá ìlera tara rẹ̀ àbí ọmọ bóyá ń gbààwẹ̀ tàbí nígbà tó lọ sí ilé ìwòsàn ní wọn tẹ̀sítì ọmọ ìwò náà ah, ṣé kìí ti pẹ́ ń fi bí panú ó ti ní ìpalára ọmọ yìí wọ́n ti dà bẹ́ẹ̀ yọ sọ fọkọ ńlẹ̀ ní tí sọ fún ní fídíà wọ́n máa fún aláwẹ̀ lóúnjẹ fatiwa bunu umaru nìyẹn bunu abasi nìyẹn wọ́n máa fún aláwẹ̀ lóúnjẹ lọ́dọ̀ àwọn àfáà kan wọ́n ló ń jẹ ẹ̀kan ìsinu àwẹ̀kanu sáárì àwẹ̀kanu àwọn àfáà kan ní ìsinu àti sáárì làwẹ̀kan àwọn afáwa ní ká ṣe báyìí ẹni ara bá dẹ̀ tó ló lọ kó ṣe sínú àtàwẹ̀ àìsínú àti sáárì lẹ́yọ̀ kan ẹ̀ńtàrà ọ̀bá dẹ̀ kó ṣe ìsinu ẹyọkan sáárì ẹyọkan tubọlọ bá fẹ́ ìdẹ̀kùn kọfẹ nira tí ọkọ náà wá tó jẹ́ tálákà kò ló lọ kò lè rí yá ìyàwó náà ní kò lè rí yá ó ti di ẹrù ẹbí wọn ẹbí náà wá tó jẹ́ tálákà ó ti di ẹrù jàmáà masasi ló ti ń kírun ẹgbẹ́ wo ń ṣe money in bank money in cash bẹ́ẹ̀ni a máa na sínú arabita a na sínú tó pé jama wa ni ó dùn mí nà ó sì ní gbèsè ọlọ́run tó tó bá kú à ń san padà fún gbẹ́ni nìkan lọ bá anabi pé òun ní gbèsè àwẹ̀ lọ́rùn ìyá òun ní gbèsè àwẹ̀ lọ́rùn tàbí òun ní gbèsè àwẹ̀ lọ́rùn tí wọ́n san fún un bọ́ọ̀kan sọ pé bàbá àwọn àbíyá òun ní gbèsè ájì lọ́rùn tí wọ́n san fún un àní pé gbèsè ọlọ́run là á kọ́ san gbogbo ẹnikẹ́ni kan kan ò yẹyẹ wò mọ́ o inú àgbọ̀ ìsangbè láti gbọ́dọ̀ yẹ̀ kí gbogbo wọn lè gbà àwẹ̀ kí àwọn tálákà náà tó lè jẹun àwọn afáàsọ pé tí obìnrin bá yẹ dìlẹ́ àwẹ̀ kan ó délé rọmọdáàna kan tí rọmọdáàna ní dé lọ́dọ̀ àwọn afa kan wọ́n ní rọmọdáàna tó délé yẹn kàfàrà ni yóò kafara kàfàrà rẹ̀ yóò tún gbà tọgbọ́n bá wà fẹ́ ṣe fídíà ìrùn ọbẹ̀ ò wà pé méjì yóò ọ̀kan ni pé mo délé àwẹ̀ yẹn mi ò san lásìkò ẹ̀ tí dasìkò ìtanràn oúnjẹ oúnjẹ ìsinu kan tẹgbẹ́sìkò ló tàbí sinu àti sàárì kótó wá kan àwẹ̀ yẹn ó fẹ́ pé irú ẹni bẹ́ẹ̀ tíráyọ̀ tó tẹ̀lé kọjá yẹn méjì ni ó máa jẹ́ pẹ́pẹ́ àwẹ̀ tó tó wá ń bẹ yẹn kò tún lè gbà ó di mélòó di mẹ́ta báwọn afa àgàsẹ́ dónú akan ní ẹ̀fí ilẹ̀ kótó ẹ̀kọ́ santọ́ lọ́nà ẹ má tẹ̀sí kótó dáná àdé tí o ti san yẹn kótó ẹ̀kọ́ sanna gbogbo làwọn àgbẹ̀ tó wà tá a gbọ́dọ̀ gbàgbọ́ yẹ lóye pé obìnrin gbọ́dọ̀ jara mọ́ àwẹ̀ nínú Ṣàbán àwa náà tó pẹ́ pé àìsàn sí wa ló ń tọ́ lọ tá a lè gba àwẹ̀ tá a jọkùnrin tàbá jánìrìn àjò téèyàn fi fa àwẹ̀ àsìkò tá a san la fẹ́ bọ́ sí tí àgbọ̀jọ́ bọ́ kó n bá di ọ̀ràn sí wa lọ́rùn inú àwọn nǹkan tí inú àwọn ẹ̀kọ́ tó ṣe pàtàkì inú Ṣàbán bákan náà shaban sharul ibadat wa ta'at wa taqarrubat ila Allah subhanahu wa ta'ala kal muqaddima li ramadan lọ́dọ̀ àwọn afa islam wọ́n ní oṣù shaban àmú gẹ́gẹ́ bí oṣù jọ́sìn tí a ti síwájú kúrò ramadan tó dé oṣù fi tiraka gbìyànjú kí jọ́sìn ti lè rọ̀ á lọ́rùn ramadan tó dé gbogbo àwọn àjọsìn tí ó yẹ ká máa ṣe ní Ramadan ìsìn láti gbájúmọ̀ yìí pápẹ́rẹ́ inú ìjọsìn Ramadan ó ní tilawatul Qur'an tilawatul Qur'an kí ẹ máa kí alu Qur'ani Anas bin Malik radiyallahu anhu ó ní kana al-muslimuna idha dakhala Sha'ban. استكبوا على المصائب فيقرؤونها ó láwọn mùsùlùmí ṣáájú tí ṣàbán bá ti dé ó ní wọn á gbájú máa lùkùránì fayaqra'unaha wọn mọ̀ ká kí ó lè yọ̀ mọ́ wọn lẹ́nu gbàrúndà bá dé salam bunu kuhail ó ní kana yukọlu sharu shaban sharu kurra ó ní àwọn àfáà ṣáájú wọ́n máa ń pe oṣù shaban ló sọ àwọn kí alukurani kí alukurani sharu ó sọ àwọn kí alukurani kí alukurani àwọn kan ní kánà habib bunu abi thabit idha dakhala shaban qala hadha sharu qurra wọ́n ní àbá àgàtàn pé ní habib bunu abi thabit pé tí shaban bá ti wọlé yàtọ̀ pé oṣù tó wọlé yìí o sharu qurra oṣù kí alukurani kí alukurani wọn kọ́ kana kana amru bunu qais almalai idha dakhala shaban agilaka hanutahu watafarraga likirati alquran wọ́n ní tí shabama ti wọlé wọ́n ló ní sòwò ni a lọ ti sọọbù ẹ pa àwa gbajúmọ̀ kékeré alukurani kẹrẹ shaban lansọ yìí o àwọn kan ti lọ síwájú wa bí wọ́n lónìí wọn bá kan náà kọ́ọ̀lá asanu bunu sahal asanu musa lọ́nà sọ pé kọ́ọ̀lá shaban bí shaban máa sọ pé ya Rabbi rẹ lọ́ba mi jalitani bayna shahrain adimain famali anìrọ̀ lọ́n òfin mi sí àárín oṣù ńlá méjì òfin mi sí àárín oṣù ńlá méjì oṣù Rajab táwọn kan máa sin Ọlọ́run àbí Ramadan kí wàá ní ó kú fẹ́mi kọ́ọ̀là wọn lọ́rọ̀ wá sọ pé jalotu fi ka kira tali Qur'an mo fi sínú ẹ kí àwọn ẹ̀ma kí àlù Qur'ani torí díẹ̀ ó ṣàbán lèyàn fi máa ń kí àlù Qur'ani si, ó sì pàtàkì gan-an nínú ẹ̀kọ́ àlù Qur'ani sì retẹ́lẹ̀ wọn lẹni ọba yọ lẹ́nu àwọn mùsùlùmí yóò máa parí alukurani lẹ́ẹ̀kan lóṣù ọlẹ mùsùlùmí n'afẹ kọ parí alukurani lẹ́ẹ̀kan lóṣù àwọn tí wọn bá di alágbára nù àwọn mùsùlùmí yóò máa parí alukurani jọ́ kẹta jọ́ kẹta. àyídà kọ parí ẹjọ́ kẹta ọwọ apẹtanyanya oṣù kan ṣùgbọ́n èyí tẹ́wọ́ pọ̀ lọ́dọ̀ àwọn sọ̀hábà ọ̀sẹ̀ọ̀sẹ̀ ọ̀sẹ̀ọ̀sẹ̀ ọ̀sẹ̀ọ̀sẹ̀ wọ́n parí alukurani lọ́sẹ̀ kan wọ́n ti pín jọ méje wọ́n parí alukurani aronjọ márùn aronjọ mẹ́wàá aronjọ méjìlá aronjọ mẹ́ẹ̀ẹ́dógún arológójọ aríyan ọlọ́jọ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n àsolóṣù kan ní ìbámu sẹ́ kálukú alibọ́sẹ̀ dálẹ́nu kálukú sí. Si bọ́ wa tẹ wọn ni wa yẹn wa yẹ ọ lẹ́tàn yányán pátápátá ara rẹ̀ rẹ̀ oṣù méjì kọ́ parí ẹ̀ kan bẹ́ẹ̀ wá kọ́ la ń sílé ní o ń bẹ́ nú àfẹ́sìn gan látọdún tó lọ kò tí parí ọkàn dìsìn gbogbo àwọn àdúrà bídíà ni ó sì kàkà kàjọ takú sí àdúrà bídíà yọọ ma ìní ọgbàjúmọ́ àdúgbò àti pé àwọn afáàní gbogbo ẹnikẹ́ni tó bá ti gbájúmọ́ alukurani gbogbo àdúrà ló ti ń ṣe yẹn yóò gbala da ẹni tó ń ṣe sìgìfà agbada ṣe la ilaha illallah wọn ni kò da gbogbo tí bá ń tọrọ láyé tó wọn tọrọ lọlọbó torí díẹ̀ kí a yẹ wò inú tá a tó máa ṣe nínú Ramadan òun náà ni sàkáyí yọ. saka kì í ṣe inú Ramadan ló wá pé ká máa yọ ṣùgbọ́n kí ló fà á tẹ́ fi yọ saka ní Ramadan láwọn olówó Lárúbáwá tó ti wá di àṣà àgbáyé nísìn saka yíyọ kò sígbà tá a lè yọ saka láàrin ọdún ní ìbámu gbólọ bẹ̀rẹ̀ owó rẹ̀ tí n bá bẹ̀rẹ̀ bísẹ̀sì nísìn ní Rajab a sọ pé ní ní Rajab twenty nine àbí tí ma bẹ̀rẹ̀ wò lẹ́nu nígbà ọba di rajab twenty náà ọdún mi tó ń bọ̀ ìní àsìkò sàkáwò àsìkò kí n yọ sàkáwò owó mi tó tó dùgbà mo bẹ̀rẹ̀ nu nígbà táwọn alájí bẹ̀rẹ̀ tiẹ̀ bẹ̀rẹ̀ tiẹ̀ ní rọ́bì làwà nígbà tí rọ́bì làwà mi bá ti dé lásìkò tí wọ́n tó nígbà táwọn alájí náà bẹ̀rẹ̀ tiwọn bẹ̀rẹ̀ tiẹ̀ ní sọ́fàrò tẹ́ẹ̀ gbọ́dọ̀ bá ti di ten lọ́dún míì ló tó tó àsìkò tiwọn ẹ rí i pé láàrin ọdún amadu bá ṣe yọ sàká bí ọ̀rọ̀ bí ètò sàká ṣe wà nù ibi abati kẹ́kọ̀ọ́ Islam tó sígbà tí lọ́gbẹ́rẹ́ ní bẹ́ẹ̀dù zakat ilé owó sàká gbogbo ìgbà wọn lọ máa gbowó síbẹ̀ gbogbo àlàáfíà tá a bá sì ń náà máa lọ ọbẹ̀ ṣùgbọ́n lẹ́ni gbogbo àwọn olówó àgbáyé wọ́n ti pápọ̀ sínú Ramadan kí ló sì fa ìdí méjì ìdí àkọ́kọ́ ni àdìsí anabi tọ́lọ́dọ̀dọ̀ Salman Farisi tó ní nígbà tí ń ròyìn Ramadan ó ní man adda fihi khislatan min khisali khair kama adda farida fima siwa ó ń gbẹ́nikẹ́ni tí ó bá ṣe sí àṣegbọ́ rẹ nínú Ramadan láàdá tí ó gbà lọ́dọ̀ Ọlọ́hun bí ìgbà tó ṣe ọ̀ranyàn ni wọ́n pé tí a bá ṣe sàrà ní Ramadan yóò gbà láàdá ẹni tó yọ sàká méjì Ramadan yóò gbà láàdá bí yẹn kí jimá tàbí kásùnbà ọwọ́ ni mọ́ni àdàfi fàrídọ̀ ẹni bá se sẹsẹ ọ̀ràn yẹn kan inú Ramadan kama adda sabuina farido fi masiwa se wa yóò gbala dẹ́yìn tó sẹ ọ̀ràn yẹn nígbà dọ́rin tí n bá wá yọ sàkà Ramadan yóò gbala gbà to yọ sàkà láàdọ́rin ọdún látara délé làwọn olówó fi ń délé sàkà wọn sínú Ramadan àti ọ̀rọ̀ Uthman ẹlẹ́kejì ibùnà ànfààní tó ń báwọn yẹn sọ̀rọ̀ njọ́ kan pé ó ní hada ṣaaru zakatikum Ramadan yìí ó ní àsìkò sàkáyí látara di méjèèjì ni àwọn olówó fi sọ sàkáyí nu Ramadan sùgbọ́n wa yọ sàkáyí nu Ramadan ìsìn ni ó ti ṣe ètò ẹ̀ ni ó ti ṣe ìsáàbò ẹ̀ ní ìbámu hadisi Anas bin Malik ta kalẹ̀ kan tọ́sọ̀ wípé kánàlì muslimun idha dakhala ṣàbán ọ̀là mùsùlùmí ní ṣàbán bá ti wọlé àkàbù alálùmọ̀sọ̀ wọn gbajúmọ̀ àwọn alukurani láti máa pàkìrà wọn máa ké wà á kharaju zakata amuwalihim wọn ó sì yọ sàkáwó wọn tẹkíyàtàn lid-da'if wal Ramadan ó níyẹn yóò jẹ kí wọn fún alágbára láti jẹ́ káwọn ọ̀lẹ aláìní kó lè ràn lọ́rùn láti gba àwẹ̀ Ramadan lọ́dọ̀ àwọn aládìsí wọn aládìsí yẹn lẹ̀ ṣùgbọ́n tá a fẹ́ múlò ń bẹ́ ni pé inú Ṣàbán ìyẹn ti máa ń ṣètò sàkẹ́ láyìn tó bá jẹ́ olówó mùsùlùmí ní o ti ṣe kó bó ṣe fẹ́ yọ sàká tí wàá fẹ́ ayọ́ ní Ramadan kí àwọn tálákà náà lè gba àwẹ̀ kéèyàn jẹ́ tálákà nísìnyí kó di àwẹ̀ àkọ́kọ́ àbáwẹ̀ kejì kó ló kan ní gbà five hundred thousand yìí mo fún ẹ ẹ wo àdúrà tí ó ṣe tí àwẹ̀ fi parí àdúrà rẹ̀ ní ọkọ̀ máa ọkùnrin àná balẹ̀ ìdí nìyẹn sọgbọ́n lọ́wọ́ àwọn olówó wa ni wọ́n akẹ́kọ̀ọ́ sàkáì. So, àwọn olówó ọgọrùn sàrà ni wọ́n ṣe jáǹpà yọ sàká torí pé ọ̀pọ̀lọpọ̀ ní àwọn ṣe assessment fúnra ara wọn látara ẹ̀mí tí máa ń mówó láfin gbọ́dọ̀ ní àwọn àmìlún ọlọ́niwàlẹ̀ àmìlín àléha the workers àwọn tẹ́ ń ṣe ṣàká committee of zaka láti wà ànábì ní tí wọ́n máa ń ráwọn ẹ̀ jáde ẹ lọ́gbà ṣàká wá tí wọ́n bá kó dé bí wọ́n ṣe mójútó abakiri ni umaru ní usmanu ní ali ní torí pé irun mú lówó sàkátọ́ pọ̀lọpọ̀ àwọn olówó ayọ̀lẹ́ ìsìn ni pé a kàn wó sùnsùn alẹ́ lọ ẹ lọ yọ five hundred thousand ní àkáǹtì ẹ pẹ́ fún àwọn ẹgbẹ̀lógún àwọn ọmọ sàkà nù tó pé sàkà ẹ̀sẹ̀rẹ̀ bóyá two point five million ni kò gbà wọn yẹn láì kí wọn bò wọn àṣẹṣẹ tó wà fẹ́ kí n ara sèré hàn tó gbẹ́ ní àṣẹ̀ṣe yẹn láyé kẹ́ má ara sèré ẹ̀ olówó máa ń fara pamọ́ ni ṣùgbọ́n lọ́wọ́ bó ṣe fara pamọ́ fún owó ẹ̀ ti ń bẹ́ ń báńkì wọn àṣẹ̀ṣẹ̀ ọjà tó ní tó kù tó ti ta wọn àṣẹ̀ṣẹ̀ tó bá ní àwọn kan tó fi ṣe ó tó fi ṣe ìgboro kí owó ti ń pa wọn àṣẹ̀ṣẹ̀ tó bá ní ilẹ̀ tó rà tó fẹ́ tún tà wọ́n value ẹ̀ every yẹn wọ́n máa value ẹ̀ yóò máa ṣàṣàkálẹ̀ lórí gbogbo yẹn wá ní wọ́n yóò ṣàkálẹ̀ lórí kíkà pé ẹ lọ sí kíní kan uba ẹ kàn gbó ń ọ ti parí láà gbogbo ilé ara ń tá a máa fi oṣù ṣàbàn tá a máa fi ṣe ni. Nafila yìí yàn kìyàmù lẹ́yìn inú sẹ́wọ́n Ramadan nìyẹn Shaban láti bẹ̀rẹ̀ lati máa yàn náfìlà ajẹ́ ọ̀pọ̀ sí ju bá a ṣe ń ṣe tẹ́lẹ̀ Ramadan sàrà ṣíṣe sadaka. Shaban láti bẹ̀rẹ̀ táàmù pa àmúra alẹ́ di Ramadan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní gbogbo àwọn ṣe olóore ìwà ìwà náà gbọ́dọ̀ yí padà nù Shaban ntá máa gbọ́ ntá máa wò ntá máa jẹ ntá mu fa ẹni múra lè di àlejò ńlá kan tí ń bọ̀ síbẹ̀ wà là ń ṣe lẹ́ni bẹ́ẹ̀ kọ́ lọ́pọ̀lọpọ̀ ń ṣe gbogbo ilé Ramadan kótó wa kan alistidad ìgbáradì pé oṣù kan ń bọ̀ tá a tí wàá kó sínú istidadu ruhi ìgbáradì inú ẹ̀mí bi tawbati ilallah tawbatan nasuha kàtúbàrà sọ́dọ̀ Ọlọ́run nítubàtà yányá èèyàn kì í fi ẹ̀ṣẹ̀ wọnú oṣù Ramadan àtúndì ń bẹ alistidad anafsi yẹn ń pè ní psychological preparation kí n ti gbà pé tó bá dé màá gbà o ti ní lẹ́mìí pé kọ́sáàdé wọ̀láhánzìn bìláhánzìn pẹ̀lú pinnu pé màá gba dáadáa màá yàtọ̀ ní oṣù yìí bẹ́ẹ̀ náà ni alẹ́sìdá alìjísímì ìgbáradì tó kún ara kéèyàn wà physical fit wọn sọ pé alimuna kọ̀wé xeyir wa habu ilallahi nalimuna dọ̀ọ́yìn wà fi kúlẹ̀ xeyir ó ní mọ̀mí tó lókun lára ọlọ́run bá nífẹ̀ẹ́ sí ó sì jẹ́ ní àpọ́nlọ́dọ́ lọ́n ju mọ̀mí ní ọ̀lẹ́ lọ ọ̀ràn yẹn ni ká ní ká wà physical fit ìyẹn lè lọ sọ́sibítù kọ́ medical check up ìyẹn àwọn àwọn nǹkan bí àgbo bí àgbomu tí ọba ti ní tọ́nà ọ̀bọ̀ fẹ́ ń bẹ̀ ìyẹn lè lò lẹ́yìn náà àdúrà àgàsìkìfà àforíjì nínú nǹkan tí máa ń fún òsín ló kún ara ni àti gbogbo nǹkan tó bá lè wíkì ara jìnnà sí àwọn kan mi ń bẹ halali ni ẹ̀tọ́ ni ṣùgbọ́n máa ń wíkì irú pé gbogbo àníyàn máa mú mi tútù ice water ni halali ni ṣùgbọ́n máa ń wíkì okun ara gbogbo àníyàn máa wà ní hair com halali bá máa ń wíkì ara àti gbogbo téèyàn bá jẹ téèyàn mú téèyàn máa ń làágùn lójú àwọn afa iná pè ní munabihat wọn fẹ́ kéèyàn jìnnà sí ìgbé máa ń da kara wíkì lẹ́yìn náà ni pé kéèyàn máa ṣàìsùn fún tí ò nídìí a máa ń jẹ́ kára week gbọ̀ngànlẹ̀ láti sọ fún lẹ́yìn náà ó náà ní alistidad alimadi alikasibi kéèyàn múra lẹ̀ nta fi gba àwẹ̀ nta fi gba àwẹ̀ oúnjẹ la fi gba àwẹ̀ ìyá máa múra ẹlẹ́ láti àbálẹ̀ tí máa múra ẹlẹ́ ẹwọ́n bàbá jọ̀hún wọ́n á sẹ́ ìsukù wọ́n á lọ fi supamọ́ omi oko ni omi àjà ni wọ́n kó sí ẹ̀gúsí ọ̀rúnlá adìẹ òbúkọ wọ́n á ní kí wọ́n fẹ́ ṣe wọ́n fẹ́ ó wà nù ìlànà Islam yẹn ń pè ní alisidad alimadi walikasibi kí yẹn ti wọn lágbẹ́kẹ̀lé kì í ṣe kíni ìgbàlẹ́bi ó ti láfọkàtẹ̀ pé Ramadan ń bọ̀ gbogbo àtàwọn abá bàbá John lo gbẹ̀sẹ̀ rínu kì í bá wọn lójijì wọn á lo kó wọn lọ kó kàwálé wọn Ramadan ń bọ̀ ọkọlá ọkà bàbà àgbàdo èrè abẹ́ẹ̀kọ́ ni bá a ṣe bá lọ́dọ̀ àwọn àgbàlagbà nù inú nǹkan àtijọ́ ni lẹ́yìn yẹn ló kù alisidad atẹ̀símímí wàlídàárẹ kálẹtò kí a ní ètò kí Ramadan tó dé ètò ikọ̀ bẹ̀rẹ̀ lórí inú ilé ẹnì kọ̀ọ̀kan wa káwa àtìyàwó àtọmọ kájọ jókòó Ramadan ló ń bọ̀ ibú láti gba Ramadan ọdún yìí kájọ tó gbọ́lá máa jẹ sáré gbọ́lá máa sínú rújọ la fẹ́ máa jẹ gbọ́lá sẹ́yọ́ máa yanáfìlà papọ̀ gbọ́lá sẹ́yọ́ máa kí alùpùpù àní papọ̀ kálẹ́tò kíyà mọ̀ kọ́kọ́ mọ̀ kíyàwó mọ̀ nbula lọ nbula ti ma kitarawe nbula ti ma gbọ́ waasi àsìkò la ma gbéra ńlé gbogbo yìí ló gbọ́dọ̀ náà ni masalasi kọ̀ọ̀kan ọláti létò kí lè tó wa fún Ramadan ọdún yìí waasi la fẹ́ ma ṣe ni waata irú waasi wo ni afa wọn ma wa ṣe tarawe abúlé ase ma kì í joseph la fẹ́ ma lò tí jama ọ̀ máa bẹ́ẹ̀ làwọn tá a bá jẹ́ ẹgbẹ́ organizations wọ́n láti létò bá a sì fẹ́ lọ Ramadan kó a tó ku alisidadul ilimi ìgbáradì ìmọ̀ fíkì suyam fíkì suyam kakẹ́kọ̀ọ́ àwẹ̀ lópin tó bá yẹ pé ìlú bá lálàáfíà láti àsìkò yìí lọ kò yẹ kó sì wá sí ní ìmọ̀ ju fíkì suyam lọ bó la ṣe gba àwẹ̀ kí ni ìdájọ́ àwẹ̀ àwọn wòlá fẹ́ kọ́ gbà la fẹ́ kọ́ gbà kí ló bá àwẹ̀ jẹ́ kí làwọn ẹ̀kọ́ àwẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ilé òun náà wà ní pé àmúralẹ̀ oṣù ṣàbáà náà la máa lò fún gbogbo ẹ̀ ṣàbáà la máa lò fún gbogbo ẹ̀ gbọ́dọ̀ wá sọ pátá iná ni díẹ̀ nu kàtà ń pè ní wàzọ́yà ṣáàrù ṣàbàn inú àwọn iṣẹ́ tó yẹ kí mùsùlùmí ṣe inú oṣù ṣàbàn pẹ̀lú ògbólọ́dọ̀ ọlọ́run lẹ́yìn náà nu ṣàbàn nǹkan kan bẹ́tọ̀ ẹ̀ka mẹ́nu bà bá a jẹ́ ní sọlọ títí wọ́n gbé kan ní nísù ṣàbàn ìlàjì ṣàbàn nígbà ṣàbàn bá di mẹ́ẹ̀ẹ́dógún nígbà tá a bá gba àti ṣàbàn bá di mẹ́ẹ̀ẹ́la alẹ́ ẹjọ́ kẹẹ̀ẹ́dógún tí àwọn ẹ̀ máa yẹn náfìlà àkànṣe náfìlà a gbọ́dọ̀ mọ̀ pé nǹkan kan bẹ tẹ̀sán wa pè ní ṣàbàn ẹ̀sìn àrí àdìs tó fi ẹsẹ̀ ní ṣàbàn rẹ̀ pé ṣàbàn nílàjì o mẹ́nu àdìs kan tí anábìyẹn lọ́wọ́ bá máa ń garun wo àwọn ẹrú ẹ̀ nílàjì ṣàbàn yóò foríjì gbogbo àwọn tábàgbọ́ lọ́wọ́ bá gbọ́ àyàfi àwọn kèfèrí àtàwọn oníbídíà tàbí àwọn tí wọ́n ń jà láàrin ara wọn àtẹ́jẹ́ mùsùlùmí tí wọ́n ń jà láàrin ara wọn òun náà nìkan lọ́bọ̀ ní foríjì Imam Albani sọ pé àdìsí àdìsí hasan ṣùgbọ́n pé náfìlà kan là á wá yàn bẹ́ ẹgbẹ̀rún kúlẹ̀ alá là á ké bẹ́ yàsí mẹ́ta là á fún ẹ̀mí gígùn ọ̀kan fárísìkì ọ̀kan láti ti ibi gbogbo yẹn pátá lọ́dọ̀ àwọn àfa Islam àdáadáa lẹ́ni ìjẹ́ àwọn àfa ni tẹ́bá bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn alùsùn wal jama wọn á ní pé kò tẹ̀ sákọ́lẹ̀ fún inú ẹ̀sìn wa sùnmọ́ ti di àṣà lọ́dọ̀ wa ń bì torí pé ọ̀pọ̀lọpọ̀ wa ń bi tá à ń ti rí tọrọ kọ́ bọ̀nù torí díẹ̀ ẹnba ló fẹ́ parẹ́ mọ́sálásí yóò darí wo ni ṣùgbọ́n ká mọ̀ pé kò ṣe é sàrẹ̀ kò sákàn ṣe náfìlà kan kò sákàn ṣe àdúrà kan wọ́n hun àdúrà o adaba ní ẹ awolowó làmá. alimari àdúà ẹ n'i saba n'i bẹ oríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ jẹsi lẹmọ pọ̀ ní saba n'i pọ̀ torí díẹ̀ kama pé nínú súnà tó lálàáfíà kò ní àkọsílẹ̀ tó ní àlàáfíà ọ̀rọ̀ ó ní ká sọ díẹ̀ fún àwọn kan tó ń lọ láyé nílùú wa ni lókèrè ni gẹ́gẹ́ bí àṣà wa ń bí náà tabati wa bí àwọn kan tó ti rí kọjá lọ fóṣù kan láwọn kan tó bá yẹ ká kẹ́kọ̀ọ́ lára rẹ̀ aláṣẹ sọ wa ní sókè sókè sókè àgàwá tó sọpá wà ń bí ta jẹ́ àfẹ́sìn olórí ẹ̀sìn láti pé taba tó ń dé ọ̀dọ̀ àwọn jàmá wa káfí tó wọn létí turuti anasa salam bá bá wọn sọ̀rọ̀ wọn ni fari balegu shahid al-ghaib ani wòran ẹni tó wá sẹńtì ọwá ẹni ọwá kó mọrọ ẹ tó etí gbẹǹtì ọwá ìtọjẹ kí sẹ takanu sallallahu alaihi